بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé yín lórí ètò fíkìú lónìí dr sharabin gbadebo rọ́jí tún ti ṣetán láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn òfin tí ó ní í ṣe pẹ̀lú ìjọsìn wa láti inú kìtáàbà àti súnà mọ́sálásí nurhuda ni ó ṣe àgbékalẹ̀ ètò yìí lórí ìkànnì ìfẹsowọ́pọ̀ kárí ayé Bond FM ninety two dot nine tí ẹ ti ń gbọ́ wa. kí ọlọ́run aláàánú jùlọ túbọ̀ máa ran àwọn onígbọ̀wé ètò yìí lọ́wọ́. ẹ jẹ́ kí a rán àwọn èèyàn wa létí kí àwọn náà lè tún jẹ àǹfààní nínú ìdánilẹ́kọ̀ọ́ tèmi. bí ó bá ṣeé ṣe ẹ jẹ́ kí a mú gègé àti tákàdá wa láti de àwọn ọ̀rọ̀ olówó iyebíye yìí mọ́lẹ̀ àbí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ jẹ́ kí àwọn dókítà wa kí wọ́n pẹ́ fún wa kí a lè jẹ àǹfààní wọn pẹ́ kí ọlọ́ọ̀bá sùnà àtàlá kí ó ṣe ní okùnfò oríire fún wọn ní ayé ń bì àti ní ọjọ́ ìgbéde àlìkíámà láì gbàgbé ẹ̀yin olùtẹ́tísí wa náà kí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ fún wa ní àgbọ́yé kí ó péye nínú ẹ̀sìn rẹ̀ kí ó sì ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ yé ṣe ìwà wù. Allahumma amin. إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رب الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أولين الباب الثاني àwọn kankan bẹ ọ يا بل máa ń dánwò tí kìí ṣe ما lò àfúyàmù jẹ́ gẹ́gẹ́ bí bíbóbìnrin lò bó tilẹ̀ jẹ́ pé kò ní bí ìsara ju wípé kákan san ìyáàmù ọjọ́ yẹn padà lọ àmọ́ kò ní sí ìsara yìí pẹ̀lú rẹ̀ nínú àwọn nǹkan wọn yẹn kò náà ní kí wọn máa mà kọ́kọ́ omi ọmọkùnrin rẹ̀ jáde àbí kọ́kọ́ omi ọmọbìnrin rẹ̀ jáde ẹni tó bá dánrú ẹ̀ nínú oṣù tó ń rẹ̀ ń kọ́ ọbàjẹ́ ọbàjẹ́ ó sì tẹ́ náà yóò tọrọ àforíjì ọ̀ràn yẹn ni kó sì ṣe kí ni kọ́ san ìyáàmú ọjọ́ yẹn padà torí di eléyìí àwọn ẹni tí ń dáṣẹ́ ọ̀daràn yẹn wò tó mú wọn kọ́ ọ̀bàjẹ́ ní tó bá dán wò nù rọmọbọ́n kò á sí náà dán wò ọ̀daràn náà nínú nǹkan tí ó sọ́ọ̀mù jẹ́ kí wọ́n máa mà rẹ̀ mara rẹ̀ tí ẹnu òun tó bá fi

fún ànábì sallallahu alaihi wasallam tòrẹ́ lomi tó bá tilẹ̀ kíìsì obìnrin tàbí kíìsì obìnrin báyìí nítorí bẹ́ẹ̀ lọ ní ọmọ wa ó lè máa gbọ̀n bí ewé tó jábọ́ tí ò tí ì wípé dákun ṣàánú mi dákun gbà mí dákun mi kí ló ṣe ọ tí wọ́n ṣàánú rẹ̀ tó sẹ́mọ̀ pé yóò bá sọ́ọ̀mù rẹ̀ jáde oníbàjẹ́ yóò bàjẹ́ torí ẹ̀ bọ́ọ̀bá bọ́ọ̀bá ti mara bá wálé o wálé jókòó tó nítorí báyìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó tó wá mani kí màníyọ jáde kí ló ṣe sọ́ọ̀mù rẹ̀ sọ́ọ̀mù bàjẹ́ kí ni wọ́n á ṣe lẹ́yìn Ramadan yóò san padà yóò ti tọrọ àforíjì àti sẹ́ni yóò ti tọrọ àforíjì yóò ti wá san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan. àbúté ẹ̀fọwọ́ para pẹ̀lú ìyàwó rẹ̀ ni ọ̀fọwọ́ para pẹ̀lú ìyàwó rẹ̀ tọ̀ ibi tí wọ́n ti fọwọ́ para wọn lára màní jáde pẹ̀lú ìjáde kí ló ṣe sọ́ọ̀mù rẹ̀ sọ́ọ̀mù bàjẹ́. lópin ìgbà tó bá jẹ́ kékeré sí pé ọba lòpọ̀ tó bá bá lòpọ̀ àwọn èèyàn mi wà tẹ́kí mọ̀ kó lọ́n ṣe nǹkan lè wọ̀ wọ́n sì máa màmá rọ́ọ̀lù tó bá ti wá rọ́ọ̀lù tán yóò máa béèrè yóò máa béèrè pé kọ́ bóun wọ́n náà báyọ̀ tó wà fún ọba obìnrin lóní o tí ẹ bá wá sùn lọ́sàn-án Ramadan ó jí lọ́ba bá mọ̀ níbi lára rẹ̀ ẹni tó sùn tó lálà tí màá ní ìjáde lára rẹ̀ lójú oorun kò sí tó ṣe sọ́ọ̀mù rẹ̀ tí lọ wẹ̀ tí sì máa bá sọ́ọ̀mù rẹ̀ lọ kò ní sá padà rárá ni. bákan náà ẹni tó ni jáde kò kò sí tó ṣe sóòmù ẹ̀kọ́ tábà tọ̀ torí pé kìí sóòmù ló mu jáde ọ̀jáde fúnra rẹ̀ ni. nínú àwọn nǹkan tó tún máa ń ba ìfẹ́nuró jẹ́ òun náà ni at-taqayyu amdan kí ni wọ́n máa má bì sóòmù rẹ̀ bàjẹ́. ìgbà míì ọwọ́ láti bọ̀nà fún táàfì ìgbà míì èyí ó gbóòórùn kankan ní torí kálukú dára rẹ̀ mà ó ń bẹ nínú wa ń jẹ́ tó bá gbóòórùn kankan báyìí ó bì náà ni ọwọ́ agbèrè rẹ lóbi tó ti gbóòórùn rẹ ẹlòmíì bẹ tó bá ti gbóòórùn petrol báyìí yóò bì náà ni wàá sọ pé ìwọ ló ṣe kí ni wọ́n ló pè é bì tọ́ọ̀mù rẹ bàjẹ́. bẹ́ẹ̀ náà ni ẹni tí ó mú pákó ọwọ́ ti gbọ́dọ̀ fún aaa ó ti mọ̀ pé èbí ọ̀wà kí ló ṣe ọba fọ́ọ̀mù rẹ jẹ tó wàá san padà àmọ́ tó bá jẹ́ pé èbí lọ́wọ́ fúnra ara rẹ̀ kìí ṣe wọ́n ló pé gbogbo ọ̀nà tó ti ṣe láti di lọ́nà kọ́mọ́ wà kò mú kò tó ṣe tọ́ọ̀mù rẹ̀ ìwọ pẹ̀lú májẹ̀mú débi ẹ̀ ṣe ń jáde ọ̀jáde ò dá nǹkan kan padà ń bẹ̀ tó bá ti lè dá nǹkan kan padà ń bẹ̀ rẹ̀ bàjẹ́ ètò jáde ń jáde sì dá padà ń bẹ̀ fọ́ọ̀mù rẹ̀ ọ̀bàjẹ́ tó bá yẹ kóun ló múra rẹ̀ wá. ló pè é ọ̀dà padà ọ̀dà padà ti bàjẹ́ nínú hadith látọ̀dọ̀ ìpè ẹnikẹ́ni tó ebi bá dé kò ní san ìyáàmù ọjọ́ yẹn padà. wọ́n mẹ́ni sọ̀kọ́ àmdẹ̀n ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bá máa máa fọwọ́ ara rẹ̀ pèbì báàlì ọkùnrin kọ́ san ìyáàmù ọjọ́ yẹn padà. ó túmọ̀ sí pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni mo fún ebi. tó wá fúnra ara rẹ̀ kò sí tó ṣe rẹ̀ ọba ti gbé nǹkan kan àmọ́ tó bá jẹ́ pé ìwọ lọ bá pè é ọ̀pọ̀ ọ̀pọ̀ ó dá padà ó dá padà tó bá jáde ti rẹ ó ti bàjẹ́. ẹlẹ́kẹ̀rin alhijama alhijama òun náà ni pé èèyàn dégò dídégò òun náà ni irú wo tí wọ́n máa ń fi síyàn lára lẹ́yìn tá ti fi abẹ́sẹ́lẹ́ kan ti fi tọ́ bẹ̀ wọ́n wá fi owó yẹn sí èèyàn lára lọ́nà tó

sallallahu alayhi wa sallam ọ̀dà fọ́pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ eléyìí tó máa ń ṣèyàn ẹlòmíín bẹ́tẹ́ kó rí fọ́ọ̀nì ní gbogbo gbà orí fọ́ọ̀nì ọmọ dàlámù gbogbo gbà so tí wọ́n bá ṣe fìjáàmà láwọn àyè tẹ́ tí wọ́n ṣe fìjáàmà lórí tí wọ́n bá ṣe pẹ̀lú ògbọ́lọ̀ ó súnmọ́ kórí fọ́ọ̀n kò fi sílẹ̀ ó súnmọ́ kórí fọ́ọ̀n yẹn kò fi sílẹ̀ yàtọ̀ sí èdè òbó ṣe tó ẹ̀rùn pé bí kà bí kà ní máa bẹ́ẹ̀ nù ṣe ṣí tiwọn. ẹ dànù ẹnikẹ́ni kò tún gbé èyí tí Islam tó bá ṣe hijama fún jẹjẹ máa ti jáde inṣàlá ọ̀parí nù. tọ́ bákan náà hijama ó tún máa ń sàǹfààní fún kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ẹlòmíì wọ́n sàkí tó máa ṣe hijama fún ọlọ́run lè fi ba àtàtì yẹn jẹ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so eléyìí dídébò yìí tó bá ṣẹlẹ̀ àwọn sọ wípé ó máa ń ba o ó máa ń ba àfọ́ọ̀mù jẹ́ kí ló dé nítorí pé ẹni tí ń fa ẹ̀jẹ̀ yẹn àsìkò tí wọ́n lẹ́ yẹn mọ́ lára máa fẹnu máa fẹnu máa fẹnu fa yẹn tí yẹn ti lẹ́ mọ́ èèyàn yín lára tó máa fa ẹ̀jẹ̀ wọn máa fẹnu fa bí ń fa máa yóò máa kójọ sínú ihò yẹn yóò máa kójọ sínú ihò àwọn aṣọ yìí pé dídégò yóò bá fìyàmù jẹ́ sẹ́ni tí wọ́n dégò fún àti sẹ́ni tí ọba ọba dégò nítorí pé títà tó ń fa yẹn ó súnmọ́ kó mú kí nǹkan kan nínú ẹ̀jẹ̀ kókó sọ́nà ọ̀fun rẹ̀ eléyìí náà tí wọ́n sì ń dégò fún dídégò wọ́n ní yóò ba ọ̀sùnyàmù jẹ́ nítorí àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam tó ní afṭara al-hājimu wal-maḥjūm abánidégò sóòmù rẹ̀ bàjẹ́ ẹni tó dégò fún kọ́ sóòmù tiẹ̀ náà kọ́ ó bàjẹ́ láyé ìsìn dídégò kò bùkátà pé wọ́n fi òkan sí ọ lára wọn á ń fa wọn ṣe kínní gbogbo ilé ẹ̀kọ́ níjìmọ̀ alhamdulillah wọ́n ti modernize ní tí wọ́n fi ń dégò tòlọ́nà tó ṣe pé ìwọ fúnra ara rẹ o lè bára rẹ ṣe tó bá ti wọra machine yẹn kékeré báyìí níbi pálí tó wàá fi kí yẹn wọ́n ti ti ṣe àwọn àwòrán bó ṣe ṣe wọ́n ti ti ṣe gbogbo àyè ká lè ṣe sí lára wọ́n ti kọ́ síbẹ̀ tó wọ́n fúnra ara rẹ ó fi síbẹ̀ tó bá ti fi síbẹ̀ ó ti ṣẹ́ẹ̀tì machine yẹn tó bá ti ṣẹ́ẹ̀tì ọ̀yàn ọ̀fà jáde fúnra rẹ̀ kò ní ìdíkọ́ nìkan fẹnu fa kọ̀ọ̀bá ìtẹnurú ẹni tó bá yẹn ṣe ọba jẹ ìtẹnurú ẹni tí wọn bá ṣe ọba jẹ eléyìí lè tọ́ dọ́gba jù kí ló dé torí pé wá nínú hadith láti ọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní ihtajama rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa muhrimun sa'imun rawahu al-bukhari wala nabi muhammad sallallahu alayhi wa sallam ọmọ àdégò láyé rẹ̀ nígbà tó wà nínú ihram o fẹ́ ṣe hajj àbí umra ó tún dégò nígbà tí ń sọ́wọ́ sọ́wọ́ kò sì sọ pé sọ́wọ́ bàjẹ́ ṣùgbọ́n àdìsí tó sọ pé ó bàjẹ́ yẹn tó wọ́n sọ pé ó ti wà mansukh eléyìí parẹ́ ìrẹ́ ló ti jẹ́ fáwọn olùmọ̀ tó pọ̀ ìrẹ́ bíi Imam Malik Sufyan Ath-Thawri Ash-Shafi'i àti Abu Hanifa gbogbo wọn sọ pé kò bá jẹ bá ẹ sì gbàgbé báwọn ẹni tó kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ nù wọn mọ́dàbù wọn ni mọ́dàbù wọn torí ẹ̀ dọ́gba ni pé kò sékìní kò sékìní kọba fìyàmù tọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ tí wọ́n fà jáde nínú san sísan bá ń dùn yàn wọ́n máa ń ju tí wọ́n bá ju wọ́n fa ẹ̀jẹ̀ jáde kúrò nù rẹ̀ tí wọ́n bá ti fẹ̀jẹ̀ yẹn kan wọ́n di ọ̀nà ẹ̀jẹ̀ yẹn wọ́n ẹ̀jẹ̀ tá a ti yọ kó nu san rẹ̀ yẹn yóò ti fi oríkèé yẹn ọlá làáfíà ọ̀nbẹ náà nàá tó fi máa ń ṣètọ́jú yẹn láyé jọ títí di sùn. so wọ́n ní bẹ́ẹ̀ náà ni tí ìjàmà bá ba kùyàmù jẹ́ ajẹ́pẹ́lẹ́ yìí náà kọ́ òun náà ba kùyàmù jẹ́ lọ́dọ̀ tánu àwọn hànáàbìlẹ̀. ọ̀dà ẹnìkan sáré wọn aláǹfẹ́ kẹ́ni Ramadan kó láti àṣe sáà lè fún ọ lẹ́jẹ̀ àbá lè lẹ́jẹ̀ wọn gba ẹ̀jẹ̀ lára wa ta abẹ́rẹ́ bọ ojú san tí wọ́n mọ́jẹ̀ ń ọba fìyàmù jẹ eléyìí ọba fìyàmù jẹ ọkàn dìpẹ́ǹdì lórí ìwọ tí wọ́n mú lára rẹ rò ní ṣe rò ṣe tí ó di pé kọ àbí wa tó tó bá ní mu mílíkì àmọ́ wọ pé wọ́n kàn mẹ́jẹ̀ lára rẹ̀ kò ṣe kí ni kò bá fìyàmù jẹ. ìyẹn tún kó ṣèṣe ẹ̀jẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní dà kò bá fìyàmù jẹ kò bá fìyàmù jẹ. ìyẹn lọ sọ́dọ̀ dẹ́ńtì lóṣù rọmọbọ́n wọn ni kí wọ́n bọ̀ ń yọ eyín kan tí ń yọ lẹ́nu kó wọ́n ṣe yọ eyín kẹ́jọ́ òní jáde wọ́n yọ eyín rẹ̀ ẹ̀jẹ̀ ń dà sátì má gbèmí tí ọba ti gbèmí bí ṣe ń jáde ló ń tú bí ṣe ń jáde ló ń tú tẹ́jọ́ ó pẹ́nu títí ò yọ títí òní yọ wọ̀nà fún abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ kẹ́jú kó ràn ọwọ́ kẹ́ tó lọ yọ ọlọ́run níjọ́ pọ́ kó ràn tó wọ̀. àmúrun tẹ́ nímú èèyàn àmúrun ẹ̀jẹ̀ tí máa ń jáde nímú ọ̀sẹ̀ nímú èèyàn lópin ìgbà tó bá kọba sọ́ọ̀mù rẹ̀ kọba sọ́ọ̀mù rẹ̀ ètò jáde ó ara kodò gbogbo fẹ́ jáde. òní gbórí sókè tó ẹ̀jẹ̀ ó padà yọ lọ sọ́nà ọ̀fun tọ̀ gbogbo eléyìí kò sí tó burú nu eléyẹn ẹlẹ́karùn nínú àwọn nǹkan tó ṣe pé ó máa ń ba ìfẹ́nuró jẹ́ òun náà ni khuruju damil haidi wan nifas eléyìí àti sọ àtúntì sọ pé tí ẹ̀jẹ̀ nǹkan oṣù abẹ́jẹ́ bí mo bá ti jáde kí ló ṣe ìfẹ́nuró ó ti bàjẹ́ o tóbìnrin bá ti rí ó kù sẹ́jú kan tó ràn ọ́ wọ̀ kí ni ìdájọ́ ìfẹ́nuró rẹ̀ tòní ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ìṣẹ́jú kan lẹ́yìn ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní kẹnuró tálùfájàrí ti yọ ṣẹ́jú kan lẹ́yìn ìgbà tálùfájàrí yọ ní nǹkan oṣù rẹ̀ dá mhm. tó lè ṣe síyáàmù lónìí kò lè ṣe o nítorí pé àsìkò síyáàmù ti ṣe kíni ó ti bọ́ sẹ́yìn kó tó di pé orí màrà tọ́ nǹkan oṣù rẹ̀ dá ìṣẹ́jú méjì kó tó di pé tálùfájàrí yọ ó sì dà níyàn síyáàmù kò tí wẹ̀ mhm. síyáàmù bá síyáàmù rẹ̀ lọ àbúrò ni máa bá lọ ẹ gbé sára títí tóòrùn fi yọnu Ramadan kí ni dájọ́ sí yá mu yín tọ́bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ tọ́ ilé jẹ́ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ. láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nuru huda sí fatu akinsanya street off omilani road ìjẹ̀sà airways sí ìlérí Lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí zero nine zero two nine nine seven zero six six six zero nine zero two nine nine seven zero six six six tàbí zero eight one five one two six three seven zero zero zero eight one five one two six three seven zero zero. a ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí rà ẹ má ṣe ra ayédèrú ẹ̀ra èyí tí ń ṣe ojúlówó tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà á

bí kọ́ máa ṣe sọ láti wọ́n ní ìfọwọ́sọ pọ́lọ́ ìṣèmá oṣù tí ìsàlámà kọ́ máa ṣàlù aláàlọ́ sí parí ìṣèmá. tó àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ rọ́fùdú àníyà ṣe sọ́ọ̀ tó bá ń bá fi yàmù lọ ìyẹn gbọ́dọ̀ kíyèsí tí a bá ń máa ń pa ẹ̀sìn yóò lè fẹ́ sìn rẹ̀ láti ìgbà tí àlùfáàdàrí ti yọ ẹ mà kíyèsí àníyàn kò gbọ́dọ̀ wá sí yín lọ́kàn pé ìṣèmá tí ẹ bá ti sọ pé ìṣèmá tó mú ẹ bàjẹ́ láì jẹun láì mu láì súnmọ́bìnrin torí ẹ̀ á mójútó àníyàn wa pa aṣọ lè dán lórí pé orí pàǹpẹ́nu rónà la wà títí tó fi sínú tó bá ti fọkàn rẹ sọ pé èmi ò ṣe mọ́ kí ló ṣe síyàmù yẹn ó ti bàjẹ́ nu ó múra àti san padà lẹ́yìn rọmọbọ̀n tó kọ́dà kó ṣe pọ̀ jẹun nítorí pé a ti mọ̀ ọ̀kan ọwọ́ akọ àníyàn olóòṣè sùyàmù yẹn mọ́ kí ló ṣe sùyàmù yẹn ó ti bàjẹ́ kọ́lá kọ́ ọmọ ìjẹ́ kọ́ ọmọ mu tọ́ba dàní yẹn náà tó ń jẹun tó mu lásòkò ní sùyàmù ò ní kankan ọ̀tara rẹ jẹ àwọn kankan bẹ́ẹ̀ o albabu thalith mustahabbatu siyam wa makruhatuhu wa fihi mas'alatan àwọn kankan nífẹ̀ẹ́ sí ká ṣe tá a máa ṣe sùyàmù àtàwọn kankan kórìíra àwọn kankan bẹ́ẹ̀ tá a nífẹ̀ẹ́ sí kéèyàn ò ṣe tí ìtumọ̀ rẹ̀ ni pé a nífẹ̀ẹ́ sí nínú sẹ̀ríyà sẹ̀ríyà tọ́ka sí pé a nífẹ̀ẹ́ sí kìí sàwà àwa gẹ́gẹ́ bíi ta ni kí la já kìí sàwà tó máa sọ pé mustahab nta nífẹ̀ẹ́ sí nínú sẹ̀ríyà yẹn pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí kọ́dà kìí sàwà náà bíi nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí torí kọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí ni tó ilé a kó yìí ẹjẹ́ á gbé àwọn nǹkan tá a nífẹ̀ẹ́ sí ṣíṣe wọn nínú Ramadan àtìgbà tí èsì Ramadan tí ẹ̀ bá sáti fẹ́ ṣe ọ̀pìyàm tó yẹ kí wọ́n máa ṣe nítorí ládá tó wà ń bẹ̀ àti bí àwọn míì nínú wọn bẹ́ẹ̀ ṣe máa jẹ́ káàró mókun nítorí pé èsì kí ìsìláàmù tó gbà lérò pẹ̀lú ẹkẹnuró ẹ má ẹ má mu ẹ má sùn mọ́yàwó yẹn ṣe ọ̀pìyàm títí kí ìsìláàmù gbà lérò nípa fẹ́ ṣe ìyàjẹ́ wa o abẹ́dẹ̀n àti nígbà tó ń pọ́n ọmọ jẹ́ ọmọ mu níbo la wá lódù ẹ̀ lọ ta lódù ẹ̀ lọ fọ́lọ́ abẹ̀dẹ̀ sòṣùpọ̀ ọlọ́run máa ń fẹ́ kátara rẹ̀ ká dẹni tí ọmọ páyà rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni asahur jíjẹ sàárì oúnjẹ sàárì máa ń jẹ yẹn ànífẹ̀ẹ́ sí ká jẹ o kì í sọ̀rọ̀ àyàn torí tó bá lọ jọ̀rọ̀ àyàn gbogbo ẹni tó bá ṣe ọ̀fìyàm tí ò jẹ sàárì á sọ pé ṣìyàmù rẹ̀ ọ̀la làáfíà torí ẹni tó jẹ́ pé ẹnìkan máa béèrè pé ẹ òun ṣe òun ò sì jẹ sàárì á sọ pé kò torí rẹ̀ a nífẹ̀ẹ́ sí ká jẹ sàárì torí ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi tí bukhari àti muslim gbà wá ó ní tasaxuru fa inna tasaxuru baraka ẹ máa jẹ sàárì o torí pé ìbùkún bẹ nínú jíjẹ sàárì torí pé ìbùkún bẹ nínú jíjẹ sàárì alibarika ń bẹ nínú jíjẹ sàárì ó sì ti tó láti sọ pé èèyàn jẹ sàárì kí wọn jẹ oúnjẹ tó pọ̀ àbí kí wọn jẹ oúnjẹ díẹ̀. kódà kó ṣe pé ìyẹn kọ̀ rọra fa gbẹ omi sọ wípé ìyẹn jẹ Akụkọ àkókò sàárì ó máa lati bẹ̀rẹ̀ látàárín òru títí tá àlùfájàrí ò fi yọ láti àárín òru a sì ti mọ̀ pa àárín òru àti ti gbogbo àkókò pẹ̀lú bóòrùn ti ṣe ń wọ̀ àti bí nínú Islam àwọn ò aago kan tó wà six fáàrin òru pé twelve a.m. lọ́dọ̀ a gba gbà olóorun wọ̀ a gba olàlùfẹ́jà rí yọ wákàtí mélòó lọ́wọ́ láàrin méjèèjì ẹkùn méjì. nǹkan ẹlẹ́kejì nínú tá òun náà lọ lára kó má tó lọ lára àgbà tí àlùfẹ́jà rí yọ. kápẹ́jọ aago mẹ́rin àbọ̀ èèyàn jẹ sààrì kápẹ́jọ bá yá aago mẹ́rin èèyàn jẹ sààrì torí pé n ta gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní kó lè bá a jẹ́ káàró mókun láti lè sin lọ. jẹ́bú tí wàá nù hadithi zayd ibn thabit radiyallahu anhu wọ́n ní tasaharna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam thumma qumna ila as-salah ajẹ́ sààrì anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ lábàá lọ sí sọ̀lá tó sẹ́jọ̀ kúlù.

tó bá fẹ́ ka àádọ́ta àyà gbogbo ẹni mọ́gbà ń ṣẹ́jú méjìlá ìṣẹ́jú mẹ́wàá tó túmọ̀ sí kékeré ṣe jẹ́ sàárì tán wọ́n sinmi díẹ̀ àsìkò àlùfáàjà rẹ̀ ṣètò eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ká ṣe pèsè ká mọ yára jẹ sàárì kó tó di pé àlùfáàjà rẹ̀ súnmọ́ àti yọ. tọ́ àkókò yìí sàánì ká jíjẹ sàárì ọjọ́ àkókò tó yẹ pé ẹlòmíì ó lè má dìde láti sàárì nítorí pé ẹlòmíì ó wúwo púpọ̀ lóorun bàbá jẹjẹjẹjẹ yóò fi gbogbo ọ̀sẹ̀ láì gbọ̀ ẹlòmíì a lè máa ṣe rárá lè máa ṣe rárá pa àlálò ńlá àlálò ńlá tí wọ́n ń jẹ òun akọ òun ọ̀daràn títí bá di pa sọ́jà rí ọmọ wa lọ́wọ́ ọlọ́ni wa ẹ má máa rara yín lọ lórí àti sẹlọ ẹ má rara yín lọ lórí àti takòfin Ọlọ́run lórí àti dìtẹ torí ẹ nínú ìrànlọ́wọ́ onáà ní pé tí ẹ̀yin bá jí lọdọ sí ẹ jí àwọn ẹni tí ò tíì jí nínú àwọn alábàágbé yín ẹ jẹ́ kí àwọn náà fún wa rí oore yẹn bí náà ti ṣe ń gbìyànjú àti o ara wa fáwọn kan ọmọ wa ọmọ kọ́ lọ fagolo lágolo lórúkọ pé àwọn ń jìyàn àwọn ń jìyàn àbí kọjá pé àwọn kan wọn gbé gbáka wọn làwọn lu sẹ́lí láti jí àwọn èèyàn ike torí tẹ́lẹ̀bá sọ̀fìyà tẹ́lẹ̀bá jẹ́ sàhùr subhanallah kò sí nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni káwọn kò dìde wọn sọ fún àwọn ṣàjíwéré àwọn ń jìyàn láti jẹ́ sàárẹ̀ lórí kí ni gbogbo eléyìí sọ ara rẹ̀ kò sí nínú ẹ̀sìn tiwa ẹ̀yin náà sì mà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ àmì jíjẹ́ mùsùlùmí gan sí lára ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹ́ bá wéjì ọ̀pọ̀lọpọ̀ náà rí kó dúdú dáadáa nínú kọjá pé gbó ni wọ́n mu àbí kọjá sìgá ìrora ń tí mo gbọ́ àfi mu sìgá náà ní ju kíkẹ́ lọ jẹ́ sáré ẹ̀rí pé nǹkan dàrú lágbọ́n bẹ́ẹ̀ bákan náà àwọn tó kó lù wá ọkọ̀ apálà wa ọkọ̀ mele lọ́wọ́ wọ́n wá ń lù wọ́n ń lù nígbà wọ́n fọwọ́ mọ́ wọn lórí á tó bá fẹ́ràn bí bí tẹ̀ǹtẹ̀ láti bí ayẹyẹ bí ayẹyẹ tó torí délé kọ́nà ló mọ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ bí pé ilé lọ́jọ́ ṣé èyí ń dàbí oúnjẹ tó yẹ kẹ́ lọ mójútó èyí ń dàbí oúnjẹ tó lọ mójútó torí délé gbogbo ìsara ìsara bẹ́ẹ̀ náà ni orí ìtàn haúsá náà máa ṣe fáwọn jáwé yẹn ní sáré ọ̀gá salamu aleykum aleykum gbogbo náà kò sí sí kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo

ẹ rárá yín lọ tẹ bá fẹ́ pèpè fún sọlá nínú Ramadan àbí òsì Ramadan àwọn olùmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ àwọn ní tó yẹ òun náà ní kó jẹ́ pé al-adhan al-awwal ìpèpè alákọ̀ọ́kọ́ kọ́ máa wáyé ti sódòsì al-akhir min al-layl ní ìdáta nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru kẹsẹ tólóso ti sódòsì al-akhir min al-layl ní ìdáta nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru gbàdá ti pín sójú àkókò ti ṣe wà nísìnyí gbàdá pín àrí pé sódòsò àkérè mìíràn lẹ́yìn yọ̀dà jẹ́ bí aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta àbọ̀ òru ìgbà náà lọ́yẹ̀ká máa pèsè fún sọ̀rọ̀ àti alákọ̀ọ́kọ́ kọ́ bá jẹ́ ọmọkàn kọ́ bá mẹ́jọ ọmọkàn. turkey lọ́bi sọ̀rọ̀ máa lè sọ́lá ń ṣàfihàn pé ìtumọ̀ dáhùn fi ń tìtorí rẹ̀ pèpè fún sọ̀rọ̀ àti alákọ̀ọ́kọ́ yẹn òun náà ní kẹ́ni tí ò tíì tí ó lè bá jí láti jẹ láti kìyàmù lẹ́yìn àbí láti jẹ asàhùwọ̀ sẹ́ni tó sì ti jí tẹ́lẹ̀ tó ti ń ṣe sọ̀láàt kó lè bá a padà lọ sùn torí wà tó tún fi lè sùn kó tó di pé àlùfájàrí yọ abẹ́ni tó ń ṣe sọ láti tó sì fẹ́ jẹ sàtúwò kọ́ mọ̀ pé ó ti yẹ kó wọn ti mú sọ láti wá sí òpin nísìnyí kó wọn lọ́ máa palẹ̀ mọ́ kó wọn sì jẹ àtúnṣàtúwò pé eléyàn nìkan tó fàá tán fi ń pe sọ láti alákọ̀ọ́kọ́ tí ò bá wá sí àkókò tó tó níwọ̀nba ẹ̀mọ̀ kí nísìnyí àti níbi wákàtí kan àbọ̀ tún lé sígbà tí alifájàre ọyọ ṣègbà yẹn fún sọ láti alákọ̀ọ́kọ́ yóò ti ṣe jiná kó tó di pé alifájàrí yọ eléyìí jẹba bákan náà kò sínú kó àrùn ara wa torí àti láti jẹ sáré kó wá jẹ́ pé tí ti kò pé fún sọlá tàn àwọn gba máìkì mu àwọn àgbà ẹ̀yìn ara jẹ́gúnlẹ̀ àsìkò sáré ti tó torí ọlọ́run ẹ̀yìn ara sùúrù sáré ti tó torí gbogbo eléyìí kò sí lára. ẹ̀sìn tọ́lọ̀ ti rán nàbì Muhammad sallallahu alaihi wasallam. ó yà eléyìí òsì mi eléyìí òsì mi eléyìí òsì mi wọ́n lọ́wọ́ wà ń bẹ̀ ètò wà ń bẹ̀ náà ló ti gbọ́ bá pèpè náà mi lò oníkálukú yóò sì jẹ́ ẹni tí ó wà ń tòsí rẹ̀ eléyìí jẹ́ bòtí torí jẹ́ eléyìí ẹni tó bá ti bọ́ ọmọ lọ́wọ́ lásìkò tí wọ́n jí àkókò sàárì ti lọ pẹ̀lú ẹ̀sẹ̀ wọ́n kẹlu àlọ́ lọ wọ́n wọ́n kùnà wọn àdàníyàn kò tó di pé wọ́n sùn wọ́n kọ ẹnu ró lọ́jọ́ yẹn wọn àgbọ́dọ̀ jẹ wọn àgbọ́dọ̀ mu lásìkò táwọn ẹrọ náà ṣẹṣẹ yẹn ó dìgbà tí àsìkò àti sínú bá tó tó bá di lẹ́yìn Ramadan nǹkan wọ́n san ọjọ́ yẹn padà. láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nílùú fúdà sí fápá akínsọ̀yà street off omilani road ìjẹ̀sà airways ní ìlérí Lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí. zero nine zero two nine nine seven zero six six six zero nine zero two nine nine seven zero six six six tàbí zero eight one five one two six three seven zero zero zero eight one five one two six three seven zero zero. a ó sì dá yín lóhùn lórí ibi tí ẹ ti rí rà ẹ má ṣe ra ayédèrú ẹ ra èyí tí ń ṣe ojúlówó tí ẹ bá fojú gán ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára. nínú àwọn nǹkan tí a tó nífẹ̀ẹ́ sí nínú ọ̀fìyà ọ̀nàní tààjẹ́ ló fẹ́kọ̀ọ́ ká tètè máa sínú ká máa yára sínú torí rẹ̀ afẹ́ fẹ́ni tí ń sọ fìyà kọ́ máa yára sínú lókun ìgbà tó bá ti mà dájú ipò ọ̀ràn ńkọ́ ó ti wọ̀ yára sínú ó ní í ṣe pẹ̀lú wíwọ̀ ọ̀ràn tó ràn bá wọ̀ tó bá yára sínú tó ọ bá ìyàmú rẹ jẹ́ nìyẹn o kíláàsì ọ̀sán padà dandan tó bá ti ní ẹ̀yìn Ramadan ìyẹn ni pé á rí dájú ipò ọ̀ràn ti wọ̀ kó tó di pa sínú á rí dájú pé ọ̀ràn ti wọ̀ kó tó di pa sínú lónìí àti wàá rọrùn mọ́ láti aago mẹ́rin àbọ̀ ìwà ọlá báwo nù lónìí àti rọrùn mọ́ látago mẹ́rin àbọ̀ ṣé òórùn wọ̀ lálò ni àbá àrórùn mọ́ nàám ṣe àrórùn mọ́ àbórùn wọ̀ àrórùn mọ́ látàrí kó ti wọ̀ nítorí pé a lè má rí kọ́mọ́ ti wọ̀ kó sì lè wọ̀ kárì mọ̀rọ̀ pé yẹ wa àrórùn mọ́ látàrí pé ó ti wọ̀ àrórùn mọ́ látàrí ẹ̀sùn òjò.

kí ni wọ́n ní ká wò kóòrù ti wọlé òórùn sì ti ṣe kí ni ó ti wọ̀ báwo láti mọ̀ kóòrù wọlé kóòrùn ọwọ́ ni torí tóòrùn bá ti wọ̀ òru ti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí wípé kò sẹ́ni tó sọ fìyàm tí fìyàmù rẹ̀ ọjọ́ kan tí ó jẹ́ fìyàmù tó nítumọ̀ àyàfi kó dúró dìgbà tí òòrùn bá tó wọ̀ kó tó di kó ṣe kí ni kó tó di kó ṣe nù torí kọ́ lọ́n sọ yìí pé kí ni wa kulu washrabu يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم أتم الصيام الى الليل اما جامام تشتى الفجر فيه ليلا اما بيت نروه لا تشتى و اورو تشتى و اورو تشتى títí اورو òru títí اورو òru títí اورو òru أقل ما يناله lòhùn يكفي èyí tó kéré jù nínú ta lè pè lóru ó ti tó ìyẹn ni pé tí o bá ti lè ń bá sòyàmù rẹ lọ tó rún fi wọ̀ báyìí àsìkò àti sínú ti ṣe kíni ó ti tó. ọwọ́ ìgbà díẹ̀ yẹn ṣé a sọ pé sòyàmù náà là ń ṣe ní abáǹpalẹ̀ máa ti sínú ọwọ́ ìgbà díẹ̀ ta tó fi kẹ́nu ró nínú òru yẹn nígbà tó rún fi wọ̀ yẹn tó sòyàmù náà là ń ṣe ní abáǹpalẹ̀ máa láti sínú. nàá sòyàmù ó túmọ̀ ìní má jẹ má mu àti ègégé bíntín nínú òru ègégé bíntín nínú òru yẹn wọ́n pè ní má la yatimmu al-wajibu illa bihi má la yatimmu al-wajibu illa bihi fa huwa wajib síyàmù yẹn ò lè pé láì jẹ́ pé o kẹ́nu ró lọ́wọ́ àkókò bíntín nínú òru pẹ̀lú sọ̀fẹ́ tó ń ti ń bá bọ̀ torí rẹ̀ ọ̀ràn yẹn ni ẹni tó bá wá pé òun ò ní ti kéńkéńé yẹn kún nínú òrùn tòun àjẹpé nǹkan fèjì para rẹ̀ ni. wàyí o alábi sallallahu alaihi wasallam ni la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitr adéṣe Bukhari àti Muslim ló gbà wá. àwọn èèyàn ò ní yé bẹ nínú orin àwọn èèyàn ò yé lókun ìgbà tí wọ́n bá máa yára sínú lókun ní yé bẹ nínú orin eléyìí nínú usul al-fiqh wọ́n máa ń sọ pé àlà àlà àwọn èèyàn ojúlówó èèyàn àwọn èèyàn èèyàn tó pé jù nínú àwọn èèyàn wọn ò ní yé bẹ pẹ̀lú orí tó yé wa àwọn èèyàn ojúlówó àwọn èèyàn wọn gbà lérò àwọn èèyàn tó pé jù nínú àwọn èèyàn àwọn náà ní ta ni ganan rí àwọn mùsùlùmí ni wọn ò ní yé bẹ pẹ̀lú orí lópin ìgbà tí wọn bá máa tètè ṣe kí ni tí wọn máa tètè ṣe lópin ìgbà tí wọn bá máa yára sí ni ìyára sí ni wọn á ló ṣe pẹ̀lú kí ni.

ẹ̀rí conversation tó máa ṣẹlẹ̀ láàrin àwọn lórí pé tí wọ́n ti pè àbí wọ́n ti pèpè ìwọ́n túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ń pèpè fún sọlá ọ̀dọ̀ wọ̀nyí o. wọ́n yẹ kẹ́ ẹ jẹ́ omana ẹni tó ṣe fọkàn tán. àlùmọ̀ ẹ̀dínú ẹni bẹ́ẹ̀ ló wà nù hadith ikú ẹni tí ń pèpè fún sọlá àtẹni ìfọkàn tán ni. ẹni tí ó yẹ kí á lè fọkàn tán bá wá dẹni tí ó ń ṣe jàǹbá mo fi ìbà. ǹjẹ́ ó wa tó láti mọ àkókò tá à ní depend lórí àwọn aago tí wọ́n ṣe ní ìsìn fẹ́ pé yọ́ọ́ máa pàkíyèsí wa pákókò ti tó o láti má jẹun mọ́ ọ àkókò ti tó o láti sinú. àwọn náà wúlò láti lò ṣùgbọ́n kì í sàn àwọn gangan lágbára lé wọ́n wúlò àmọ́ kì í sàn àwọn lágbára lé torí pé ó ṣeéṣe kán tàṣe ó ṣeéṣe kán káṣìṣe ọwọ́ bẹ̀ ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ lójú sánmà àṣìṣe ò lè wọ́ bẹ̀ àlùfáàjà rí yọ gbogbo ẹni tó lójú lè rí i ẹni tí ó sì lójú yọ gbọ́ lẹ́nu ẹni tó lójú pé alifájàrí ti yọ gẹ́gẹ́ bí abdullah ibn ummi maktum àti bilal tó máa ń sọ fún bilal oríran ibn ummi maktum oríran ìkíni kejì wọn ló sì ń pèpè fún sọlá nígbà tí ibn ummi maktum wọn máa pèpè fún sọlá ti tiẹ̀ lẹ́yìn gbàtà alifájàrí ti yọ wọ́n sọ fún pé ọ̀bàṣà ọ̀bàṣà ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ ìyẹn ni pé lọ pèpè fún ọ̀fọ̀lá. tọ ẹni tó sì ríran òun lè táwa rí pé àsìkò tó sọ pé òrùn ọwọ òrùn làwọn tó ń yìí láti nu. ẹ ò ní wá máa wọn ti ságo ẹ ẹ ṣe bí Madina ló ti wá gbogbo eléyìí kọlẹ̀ torí òrùn ti òrùn ti kíni òrùn là ń rí yìí o àwa fẹ́ travel àwa wà ní airport sì ti wọ̀ abasinu bá gbéra bí ṣe gbéra láàrin ìṣẹ́jú márùn-ún báyìí bára wa abatún róòrùn rẹ̀gẹ̀dẹ̀rẹ̀gẹ̀dẹ̀ níwájú wa ṣé abasilamu wa jẹ́ ni abasinudá naam asinudá oorun ni ọlọ́run ma a ti àti mọ̀fìyàmá ilẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ìlú lòórùn máa wà wa àìsọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé ìdájọ́ wa kó di pààfò ìdájọ́ ẹ̀ ń tọ́ wà lẹ̀ ilẹ̀ náà láti sínú àmọ́ wọ tó ṣe karambà nítorí ẹ ẹmí òní ti sínú olùwà bá wọn bàálù tí mo bá jókòó tọ́ka mi balẹ̀ tí bàálù bá wà fò alihamudulilayi bàálù bá fò la bá rọrùn so wọn ò gbọdọ̀ jẹ nǹkan kan títí tá a fi ní rọrùn ma lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ tí lè ṣe bí ọgbọ̀n ṣẹ́jú tẹ́sí máa rọrùn òun ló ṣera rẹ̀ ẹ̀ńgbà tá a bá tó rọrùn mọ́ lòun tó ṣe kí ni torí pé dájọ́ tiẹ̀ ti yàtọ̀ láti lẹ̀ sí òkè ilé kan náà làwọn èèyàn ń gbé ilé yẹn wá jẹ́ alájà ọgọ́rùn-ún méjì so àwọn kan láti step one títí dé step twenty àwọn àdìpọ̀ ọ̀run ti wọ̀ wọ́n sì náà bí wọ́n ní sínú wọ́n sì nù láti step twenty one títí dé step eighty àwọn sì ń ró oòrùn àtàwọn tó wà lókè lọ ṣùgbọ́n láàrin ìṣẹ́jú márùn-ún sígbà yẹn step twenty one títí dé eighty àwọn náà ró oòrùn mà wọ́n sì nù àwọn tó wà lókè wọn gbọ́dọ̀ sínú wọ́n àwọn ró oòrùn. títí ẹni tó wà ní step two hundred fẹ́ràn kékeré ọ̀pẹ díẹ̀ tó náà bá tó ró oòrùn mà ìgbà náà ni ó tó ṣe kí ni gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní burj khalifa burj al-khalifa ní dubai tó àwọn tó ń sálẹ̀ àwọn ti rí fóònù ti wọ̀ tipẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún làwọn eléyìí ó torí tiwọn àwọn eléyìí láàrin ìṣẹ́jú mẹ́ta àwọn eléyìí wàhálà kàdà ẹ̀ sábọ̀dọ̀ jẹun nígbà tẹ̀ ń ṣe kíni tẹ̀ ń rọrùn ilé ìjọba tó o lè jẹ pé lórílẹ̀-èdè ju alimọ́rì ìdálẹ́ ti ti sáǹpù rẹ̀ tó láwọn ilé ọ̀gá lọ títí lọ́dọ̀ wa ọkàn gáwọn ọba tiwa ni mo yẹ wa àwọn ilé tiwa gáwọn ọba tiwa yéèṣe pé wọ́n ga ní gíga tí ilé ń ga láyé torí ẹni ilé ìwé náà lọ lè máa gbé nàìjíríà ní tó òróòrùn pé gbogbo ẹ̀ lẹ́bù wa náà gbogbo ẹ̀ tó ọjọ́ bó ṣe jẹ́ lẹ́yìn lẹ́yìn. wọ́n ní ìgbà tí a bá fẹ́ sinu nínú kàtà fún níkẹ̀ ó náà ní nígbà tá a bá ká dẹ̀bínú tó

bíi márùn bíi méje bíi mẹ́sàn bíi mọ́kànlá àmọ́ mẹ́ta ti tó sì ti máa kà á. sábà wá rí dàbí nù àárí tútù àárí gbígbẹ pé kò burú kò burú ká mú mi bí omi kan àbí bẹ́ẹ̀ méjì àbí mẹ́ta kó lọ jẹ́ pé mẹ́ta tó ẹni tó bá eléyìí náà ó ti tó láti fi sinmi. torí àdéhùn Anas ibn Malik sallallahu يفطر على رطبات قبل أن يصلي ولا نبي صلى الله عليه وسلم ومن في دابين ستن سنة ساعد يقوتو دي قوت الصلاة eléyìí túmọ̀ sí pé lásìkò àti sinmi bá ti tó àsìnù náà ká tó ṣe sọ láti o níṣẹ́ pọ̀pọ̀lọpọ̀ sí máa ń ṣe tẹ́kọ̀ ọkọ̀ ṣe sọ láti náà kó tó ti wá nǹkan sínú lásìkò àti sinmi bá ti tó báyìí déyìn òbí sínú lọ́jọ́ ẹ̀. sọ ilẹ̀ tọkùn ló fọ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ bí ọ̀gá wa jẹ́ pé ẹ̀fọ́ rọ̀ dẹ̀bí wọn ló bá fi sínú fàálẹ̀ tẹ̀mọ́rán a máa fi dájú ní tó ti gbẹ sínú. fẹ́ẹ́ lẹ́m tọ̀kún tí ò bá tó fi eléyàn náà ṣe ìsínú. hasa hasawati nìmá ó máa ń fa àwọn omi ní fífà yóò mú nígbẹ́ kan gbẹ́ méjì gbẹ́ mẹ́ta. ó túmọ̀ sí pé kí wọ́n yóò da ẹnu bí abọ́ yóò máa fà yóò máa fà áhà tó bá ti mú kan yóò gbé abọ́ sí ilẹ̀ yóò tún mú kan yóò tún mú kan kẹ́ni pé wàá mú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. eléyìí jẹ́ báàsì máa sínú kí ni ká tá wa dẹ́bínú tó jẹ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ́bínú tútù ààrí kílọ́kàn àtàmùr dẹ́bínú tó ti ṣe kíni tó ti gbẹ ààrí omi dábàá tó aró náà gbogbo nta bá yàtọ̀ sí bí ọtí o ẹ̀hẹ́n tọkọ ọmọ ìgbà yìí náà lẹ gbogbo nta o mùsùlùmí o yàtọ̀ sí o. tó a sọ pé sìgá lè mí rí o tó ọmọ wa fa sìgá pé mò ń sínú ni àwòrán fi lẹ mùsùlùmí ọgbọ́dọ̀ mú sìgá ńgbàkúgbà yàtọ̀ sí gbó mùsùlùmí ò tún gbọ́dọ̀ mú gbó eléyìí jẹba àwọn tọ yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ṣe tó ṣe pé ní ìgbà tí ó bá fẹ́ sínú nǹkan tẹ́kàrí tí ọmọ ara ká òun náà lọ́sàn ọ̀sán ni ọmọ ara òun tí wọn kọ́ sàn ló gbọ́dọ̀ fi sínú tí wọ́n dákọ̀ ọ̀sán lè ó túbọ̀ sí pé dẹ́bínù dẹ́bínù àbí Sábà wá rí ìpínlẹ̀ kejì wọn ló tó wá kan bí ọ̀sán àbí nǹkan mi. Tọ́ ilé ìjọba. Tó wá burú ká jẹun kó tó dípa ti sọ̀rọ̀ ẹ̀. Ká jẹun ló ń jẹ gidi. Kò sí ní tó burú mẹ́. Kò sí ní tó burú mẹ́. Lópin ìgbà tó bá ṣe é pé kò ní jẹun débi kò ní lè dìde ti sọ̀ láti mọ̀. Torí kó ti rẹ̀ yàn tẹ́lẹ̀ náà. Kó tó wá jẹun lọ́ba takú kalẹ̀. Ìyọ́n jẹun wọn bá yóò sì dìde yóò ti sọ̀ láti ààrí nǹkan kan tá a lè fi sínú ààrí nǹkan kan tá a lè fi sínú. kò burúkú èèyàn dà ní ọlọ́kàn rẹ̀ pọ̀ ti sínú láti fi hàn pé síyáàmù tò ní kọ́ ó ti wá sókun èèyàn dà ní ọlọ́kàn rẹ̀ pọ̀ mo ti sínú. limaada hatta la yakuna wisala hatta la yakuna wisala nítorí kí síyáàmù rẹ̀ ọmọ di àgbáyépo tó bá ti dà ní ẹ pé òun ti parí rẹ̀ ó ti parí náà torí kọ́ mọ́ bá di àgbáyépo mọ́yàn lọ́wọ́ torí pé anábì sallallahu ọkọ̀ fún wa láti máa gbàgbà yípo tọ́ kí ló dé tó fi jẹ́pà níyàn lásán ah, ó tọ́ wá ọmọ sọ pàtó nígbà tó yẹ kó orí tó lè jẹ́ so ok àsìkò àti sínú ti tó àwọn ọ̀wá rí àrí dẹ́bínú tútù àrí gbígbẹ àrómi àrí kan Islam fàáyé gbà wá ká jí nǹkan ká jí mú torí pé a fẹ́ sínú ni àà jí nǹkan bá o torí wọ́n sin náà ni wọ́n gbọ́dọ̀ jí nǹkan làánà kò tẹ̀tẹ̀ kó nà ńgbà tó ń jí nǹkan. èmi tẹ́lẹ̀ máa páyọ̀ náà lọ́lọ́run ti ṣe sùyàmù lọ́ràn yàn lórí yín. àmọ́ kò burú nígbà tó ní tó fi sínú tó sì wò pé ebi ilé hàn lè mà pé kọ́ ọ lọ bẹ̀bẹ̀ pé ẹ dákun ǹjẹ́ mo rí nǹkan kan lọ́dọ̀ yín tí mo lè fi sínú. tó ààrẹ ni tó sànù rẹ̀ pàápàá jùlọ ìmánì máa ń sọ̀kalẹ̀ sínú ọkàn àwọn èèyàn gbogbo àwọn jẹ́ tí Ramadan bá ti lọ ìwọ sùn padà sáré ń wà torí ẹ̀ tó bá tọrọ pé ara mi lọ́wọ́ tí mo lè jẹ ó ní kálá ìrẹ́ni sọ̀rọ̀ lọ. ìdí ni ìjọba ó fi ẹ̀ka rí nínú wa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ná nínú tọ́lọ̀ fi bù fún wa lọ́nà tó fi jẹ́ pé ìdùnnú wọ́n máa gbé wọnú ọkàn àwọn èèyàn nínú oṣù Ramadan. àwọn èèyàn púpọ̀ lọ́wọ́ àtijọ́ pé sẹ́ńbà lóúnjẹ kan jẹ lójúmọ́ wàláyé orí ńlá ni wọ́n kà fún káfí ó pé oúnjẹ méjì ó kéré nínú àwọn èèyàn tí ń róúnjẹ mẹ́ta jẹ fa ọ̀pọ̀lọpọ̀ ló sì wà pé tó bá rí jẹ náà tó wù ní jẹ á ràn wọn ọ wọn náà ràn àwọn èèyàn níbi tí ẹ máa wá kó ẹni tí bá jẹun ni ń tó lọ kókó lásán ló táwọn èèyàn máa gbà fún ọmọ ọlọ́run fún àlùbáríkà sí so eléyìí pàtàkì púpọ̀ ṣùgbọ́n ní yorùbá lẹ́rù lọ́pọ̀lọpọ̀ gbà àwọn lè sọ pé kí ni kí ni lọ jẹ mọ́sálásí oúnjẹ ni ẹ wọ́n gba àrídìkì yín ni irọ́ lásán ebi ń pọ̀ òun tó ń sakọ ẹ jẹ́ àrídìkì rẹ̀ tẹ́ ń gbà ń bọ́ ló kó síjọ́ ti gbà mọ́ lọ sakọ jìyà ẹni tí ebi ń pa lọ́ba oúnjẹ kó jẹun kẹ́nìkan lè gba rẹ̀ irọ́ lásán rẹ́ẹ̀tì tó mú lọ́lá sẹ́gbẹ́ ẹni kò só tó lè gbà lọ́wọ́ rẹ̀ lọ́tọ́ kó àrídìkì rẹ̀ àfi kò rìlíìsì ẹ̀ tó bá rìlíìsì ẹ̀ lọ́yà kúta máa ń lọ́wọ́ ni. so torí ló jẹ́ pé àwọn Yorùbá àwọn ah, gbogbo àwọn ọ̀rọ̀ kálukú yóò ní náà ni wọn ní kò ní ní náà ni ẹni rọ lásán ẹni tó sì tóbi jẹ́ sáńdì sí rẹ nígbà wọ́n tún bọ àwọn èèyàn lábọ́ wọn ní ẹgbà bọ ẹgbà wọn eléyìí wọ́n fi sáńdì sí yín nì tẹ́lẹ̀ máa ti fi ń jẹun lébà wọn gbá ẹ kọ́rù àwọn mẹtálítì sọ́dọ̀ sí abọ́fà wọn bọ̀ ọ́ lábọ́ tuntun ọlọ́run tún wá sí lọ́sí islam tún fi àfi ká gba islam ẹ̀dọ́bí ẹ̀rọ tó ń di ẹ̀fọ́ àtàwọn gbogbo àwọn táwọn babaláwo máa sọ fáwọn ẹ̀fọ́ sì máa sọ̀sọ̀ kúsọ̀ kánú lẹ́yìn rẹ̀ kàmàṣàdúà ọ̀nbẹ́nu tí islam fẹ́ nígbà tá a fẹ́ sínú àti nígbà tá a ti sínú tá a wà nínú pé a sì ń fẹ́nu ró kí wọ́n máa ṣàdúrà nítorí pé ẹni tí ń ṣe fìyàm ẹni tó ń fẹ́nu ró yẹn àdúrà rẹ̀ máa ń gbà sọ àkókò gbígbà àdúrà rẹ̀ bàbá àjẹrọ ọmọbọ̀n bàbá àmẹjẹrọ ọmọbọ̀n tí ìyẹn bá ṣe fìyàm àdúrà rẹ̀ ọmọ àgbà torí ẹ̀ bùkátà wa pọ̀ jẹ́ màá níwájú tá a ní sọ́lọ̀ tò nínú àwọn kẹta lè ṣe tí bùkátà ó fi máa bíá onáìníkà máa ṣe ọ̀fìyàn torí pé ẹni tó ṣe sílẹ̀ àti ọba bẹ́ẹ̀ lọ ọlọ́run gbàdúrà rẹ̀ náà. ṣùgbọ́n tó máa ń dà wá láàmú ni pé àwa máa fẹ́ pé mo lò ó ní ìsìn ó sì ṣiṣẹ́ ní ìsìn. àwọn iṣẹ́ pé tó abẹ́ náà ọlọ́run ọbọ̀ gbọ́ wa náà ọlọ́run ọbọ̀ gbọ́ wa náà. kí ló dé tó fi jẹ́ pé ní ìsìn táàmù àwọn scholarship ní yunifásitì kan wọ́n á fún wa ládìrẹ́s tá a kọ̀wé ránṣẹ́ sí. ìgbà tá a kọ̀wé ránṣẹ́ síbẹ̀ a dú ọdún kan àgbésì. kí ló dé tá a sọ lórí wa pé ah ó ṣe é ṣe kọ́jẹ́ pé lẹ́tà yẹn ò débẹ̀ ni jẹ́ tó fi ní ìránṣẹ́ ó ṣe é ṣe kọ́jẹ́ pé débẹ̀ bóyá onígbóná dàpọ̀ mọ́ tútù nígbà táwọn èèyàn ti ń kọ̀wé pọ̀ bóyá wọn ò rí tèmi mọ́ kí ló dé tí èsù yẹn ẹ̀tún kọ́ ẹ̀tún kọ́ ẹ̀tún kọ́ ẹ̀tún kọ́ títí tí ó fi jẹ́ pé rẹ̀ kò yín lórí pé bá ti wá lọ ọbẹ̀ lọ́lẹ̀ kan ọbẹ̀ lọ́lẹ̀ rẹ̀ ti jẹ́ pé ẹja kọkàn ara balẹ̀ ọlọ́run ló ní wá tí ń táwa ń fẹ́ bá bọ́ sí ẹrú ọlọ́run náà ni wá tí ń tà ń fẹ́ ọ̀bá bọ́ sí ẹrú ọlọ́run náà ni wá tó a sì lè pé nítorí kọ́lọ̀ ò fún wa ní tà ń fẹ́ káwa la lọ àti kọ́lọ́ níjà àwa gẹ́gẹ́ bíi tán tó ìbínú tó fi jẹ́ pé ẹ ká torí pé nínú ayé wa yìí tí bá lọ jókòó tó bá ronú dáadáa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ orí tọ́lọ̀ ń ṣe fún yín fẹ́ sọ̀rọ̀ rẹ̀ rí wàláhì èyí ò rí kọ́dà ètò ọtọ ọ̀dáàmà nínú tọ́lọ̀ ń ṣe fún lọ́pọ̀ tọrọ tó tọrọ fún wa lọ lójì èèyàn tó fi jẹ́ wọ́n máa ráwọn èèyàn mú àwọn babaláwo ó rí wọn mú àwọn ó ẹnìkan kan polongo ara rẹ̀ nínú rẹ́díò ni àbí inú kíníkan pé redio ẹ máa bọ wítíwítí ní àdúrà tí ọba gbà á títìrì rẹ̀ ní òtí pé lẹ́bàá rí tọ́ntú lọ́dọ̀ rẹ̀ tọ́ntú rẹ̀ tọ́ba ẹ gbàdúrà tiẹ̀ náà gbà kí lọ́ wà lọ lé rẹ́díò àtòrí pé wọ́n lọ́lọ́ sẹ́ lé rẹ́díò náà ó túmọ̀ sí pé lo ti yín lẹ ẹni tètè fura ẹni tó ní mo lóògùn lò so nítorí de eléyìí báyìí ẹja dúró ti àdúrà ká máa bẹ lọ inú sábàbí tàdúrà sì ti máa ń gbà ní kí wọn máa bẹ lọ nígbà tí ó ń ṣẹṣẹ yá anábì sallallahu alaihi wasallam ó ní thalathatun la turaddu da'watuhum àwọn èèyàn mẹ́ta kan máa wà ó tó ti pọ́ lọ́wọ́ ọba òní òní kwàdó àwọn ọlọ́run òní kwàdó àwọn òní sáláì gbàdó àwọn alákọ̀ọ́kọ́ afọ́ ẹ̀m ẹni tí ń ṣe ọ̀fìyàm untuk lenuru hatta yufir títí tí ó fi sínú. ok akoko wo lọ́lọ́wọ́ gbàdúrà ẹni tó ṣe síyàmù nù nísìn láti ìgbà tá àlùfáàjàrí bá ti yọ títí tí ó fi di pé òòrùn wọ̀. yẹn ní gbogbo àkókò tó fi ṣe síyàmù yẹn àkókò láti ìgbà ti máa sọ̀rọ̀ orí ayé fi di pé torí pé à ń tọrọ à ń ṣàdúà kò túmọ̀ sí ká jókòó kalẹ̀ ọ̀wà lẹ́nu sẹ́ rẹ òun rìn lọ òun ṣe gbogbo àwọn ọmọ tọrọ ń tọ́ fẹ́ lórí ayé àtàkùn tọ́ àkọ́kọ́ nù. irú àwọn eléyìí bá bẹ lọ́wọ́ àdúrà náà gbà ní. àwọn orúkọ pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó jẹ́ ká lè máa fi tá à ń gbọ́yé ká máa fi ṣe wa o kó ṣe wọ́n ní sábàbí oríire fún aláyé àtọ̀kùyàmà àtẹ̀ntó rẹ̀ àtẹ̀ntó gbọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu